èèyàn iléèwé lẹ́sẹ̀ káàbọ̀ sí Mashola Gist TV gist tèmi wọ́n ní àǹtí wa wọ́n ní àǹtí wa fashion wọ́n ní ṣe ni àwọn fámìlì wọn ni wọ́n wá sínú palace o ni wọ́n wá ń rojọ́ lórí ọ̀rọ̀ pé kí kábíyèsí jẹ́ kí àǹtí wa fashion àti àwọn ìbejì kí wọ́n move padà sí inú palace ipe kí kábíyèsí má kọ etí ikún sí ọ̀rọ̀ yìí nítorí pé ó ti tó ìgbà mélòó kan tí àwọn ti ń sọ̀rọ̀ yìí wípé ìgbà tí kábíyèsí dẹ́ni rárá ṣe kábíyèsí akúkú lọ jẹ́ kí wọ́n relocate lọ sí Amẹ́ríkà <laughs> wọ́n ní kábíyèsí ní ẹ̀ẹ́n lẹ́nu yín káwọn jẹ́ kí wọ́n relocate lọ sí Amẹ́ríkà so gbogbo nǹkan tí àǹtí wa fashion sọ ẹnu yín ló ti ń jáde ẹnu yín ni gbogbo ẹ ti ń jáde ah wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló ya kábíyèsí lẹ́nu wọ́n ní kábíyèsí ní ṣé àwọn ò ra ilé fún un sí ibi tí ó ń gbé wọ́n ní wọ́n ní wọ́n ra ilé fún un ṣé ìyà ń jẹ wọ́n ní rárá wọ́n ní yóò jẹ kí wá lóde tẹ wá ní kó relocate lọ sí Amẹ́ríkà kí lóde tẹ ní kó relocate lọ sí Amẹ́ríkà nígbà tí yà ò jẹ́ ipe tẹ bá ti fíò pé kó relocate kán lọ sponsor ẹ̀ kó relocate ṣùgbọ́n ọmọ àwọn kò kúrò nàìjíríà wọ́n ní nǹkan tí kábíyèsí sọ nìyẹn ẹ̀yin èèyàn lé wọ́n ní ṣe bí àwọn ṣe bá gbàlagbà ni gbogbo àwọn tó wà nídìílé wọn wípé ṣé ibi tí ọkọ bá fẹ́ ìyàwó ẹ̀ sí ló máa ń wà ni wípé kí wá ló dé tó jẹ́ pé àwọn náà máa máa gba wájú àwọn náà máa máa gba ẹ̀yìn kí ló dé tí wọ́n fẹ́ máa sọ nǹkan táwọn máa ṣe lórí àǹtiwá fashion fún àwọn wípé ṣé àwọn fi ìyà jẹ ni àbí ibi tó ń gbé ṣé kì í ṣe páwọn rà fún ni ipe kán má tún bá irú ọ̀rọ̀ báyìí wá sí inú pálásì àwọn mọ́ wọ́n ní ọjọ́ táwọn bá tún rí wọn tán wá sínú pálásì àwọn tán wá sọ gbogbo nǹkan tó sọ àwọn máa arrest wọn ni ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín o ó ní ẹ o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment ten like ten share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín Mashola Gist TV ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola TV ṣé ẹ̀ lá àlàáfíà ni ẹwà gbogbo ilé ń kọ́ orúkọ mi ni Máṣọlá kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post ẹni gist ẹ̀ máa rí a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀ kan lórí channel yẹn kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè abami yín sókè o ọlọ́run elédùnmarè abami gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. bí a ṣe gbọ́ o ẹ̀yin èèyàn lé wọ́n ní wọ́n ní kábíyèsí bínú allegedly bí a ṣe gbọ́ wípé kọ́ má bá irú ọ̀rọ̀ randanrandan báyìí wá síwájú àwọn mọ́ wípé ṣé òun nìkan nìyàwó táwọn fẹ́ ni àwọn ra ilé fún still yet ẹ tún ní ó fẹ́ relocate lọ sí Amẹ́ríkà ipe kí ló dé wọ́n ní ẹ kì í ṣe pé fẹ́ relocate lọ sí Amẹ́ríkà àwọn fẹ́ kó padà wá sínú palace fún kínni àwọn ti pàṣẹ àwọn ti sọ̀rọ̀ wípé kò sí ìyàwó kankan tó máa bá ìyàwó àwọn gbé inú palace àwọn ti ralé fún àwọn olórí tó bá mọ̀ yìí pé ibi tó ń wà ní Èkó yẹn kò tẹ́ lọ́rùn kó múùfù lọ sí royal olórí mansion táwọn rà fún un kó lọ máa gbé bẹ̀ wọ́n ní nǹkan tí kábíyèsí sọ nìyẹn kábíyèsí ní èní ni wọ́n ti máa ń ṣe bẹ́ẹ̀ tó máa máa máa máa bá wọn sọ̀rọ̀ oríṣiríṣi nínú palace ipe ẹ kínní kan àwọn òtúrì ti tóbi dáadáa àwọn òtúrì ti tóbi dáadáa ìyàwó mélòó ni àwọn ra ilé tí tóbi rà fún ipe ilé tó ń gbé wọ́n mọyẹ ìyàwó mélòó ni àwọn ra ilé yẹn fún tí ẹ ń sọ pé àwọn ti rí pé aláìmoore nìyí kò dẹ̀ sí nǹkan tí àwọn lè ṣe tó tẹ́ lọ́rùn àbí tó jọ yín lójú wọ́n ní inú bí kábíyèsí gan allegedly bá ṣe gbọ́ pé kábíyèsí sọ̀rọ̀ sí wọn ìpèsè ni ẹsẹ̀ wọn ló ń gbọ̀n báyìí lórí ibi tán jókòó sí. kábíyèsí ní kò sí ìyàwó kankan tó máa gbé inú pálàsì yẹn ju Queen Naomi lọ pẹ̀lú ọmọ àwọn tadé ní káwò ìpè gbogbo wọn pátápátá kan lọ sí olórí Cutters Mansion èyí tí wọ́n ẹ̀ṣẹ̀ rà fún wọn ipò ní kálukú ló ti ní kí ẹ̀ lọ́wọ́ kọ́ lọ́ máa gbébẹ̀ ó dàbẹ̀ ń pé wàhálà àǹtí wa fashion yìí ó dàbí ẹni púpọ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ ẹ pé òun fẹ́ kí kábíyèsí ṣe báyìí òun fẹ́ kí kábíyèsí ṣe báyìí fóun kábíyèsí ti ra lé fún ẹ fi kábíyèsí lọ́kàn balẹ̀ náà ṣé wọn nìkan nìyàwó tí kábíyèsí fẹ́ ni kí ló dé tó ń dààmú wọn. ẹ̀yin èèyàn lé èyí tá a tún gbọ́ ní òòta ní ká mú wá fún yín bẹ́ẹ̀ náà ni o bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Queen Naomi anyhow anyway o ti gbèsè ẹ náà o ti gbèsè ọ̀rọ̀ ẹ àtúndì láti padà síbẹ̀. Si àwọn fámílì ẹ tó yẹ kán máa advice ẹ pé kó o jókòó síbi tọkọ ẹ fi ẹ sí àwọn náà wọ́n tún máa tẹ̀lé ẹ lẹ́yìn tẹ́jọ́ máa máa lọ sọ́dọ̀ kábíyèsí àà kí ló dé ṣé wọn ò rí gbogbo nǹkan tó ń ṣe ni àbí wọn lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí òbí because èyí tó ń ṣe yìí kò bójú mu nà ẹ̀yin èèyàn lé èyí tá a gbọ́ nìyẹn o wọ́n ní wọ́n lọ síbẹ̀ pé ẹ̀ kán kó mú wá kó mú vùwá sí palace nígbà tí ọkọ yín ti pàṣẹ tán ti sọ fún yín ibí mo fẹ́ kẹ́ ẹ dúró sí ibí mo fẹ́ kẹ́ ẹ dúró sí ẹ̀ ní gbọ́ràn ẹ máa máa ṣe bó ṣe wù yín anyway tá a bá tún gbọ́ update lórí a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ̀yin ara lé à ń advertise fún collection center store ẹ bá wọn ra bàtà wọ́n ń ta bàtà ọkùnrin láti size eight títí dé fourteen ẹ̀yin tẹ́ lẹ́sẹ̀ ńlá ẹ kàn sí wọn ní collection center store at gmail dot com wọ́n ń ta palm wọ́n ń ta shoe wọ́n ń ta slippers wọ́n ń ta sandal fún ọkùnrin wọ́n ń ta show and bag fún obìnrin wọ́n ń ta palm wọ́n ń ta oríṣiríṣi nǹkan obìnrin náà wọ́n ń ta jewelry eighteen karat gold fourteen karat gold ẹ kàn sí wọn ní collectioncentrestore@gmail.com lẹ́ẹ̀kan sí collectioncentrestore@gmail.com bẹ́ẹ̀ náà ni à ń advertise fún royal bẹ́ẹ̀ náà ni à ń advertise fún royal beauty good and store ẹ kàn sí wọn 0244 fìlà oríṣiríṣi ni wọ́n ń tà fìlà tẹ́ ẹ lè dé sí kaftan agbádá ìró àti bùbá gèlè skirt and blouse ẹ eh, ní láti stress ara yín láti wé gèlè tẹ́ ẹ bá ti gbé sórí báyìí gèlè ló ṣe máa rí ẹ kàn sí royal beauty goods and store at gmail.com gbogbo èyíkéyìí fìlà tẹ́ ẹ bá fẹ́ ṣe wọn á bá yín ṣe ọlọ́run á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o Ọlọ́run á ran gbogbo ẹ̀yin tí ẹ̀ ń share tẹ́ ẹ̀ ń subscribe tẹ́ ẹ̀ ń comment lọ́wọ́ Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God bless you all.